ṣe bẹ̀rẹ̀ iṣẹ́ orin iṣẹ́ orin dàbí ohun àmútọ̀run wa àwọn olóyìnbó máa ń pè ní self taught mo kọ́ ara mi ni kì í ṣe pé mo kọ́ lọ́wọ́ yẹn production ni mo kọ́kọ́ kọ́ òun ni mo kọ́kọ́ yàn láàyò mo kọ́kọ́ bẹ̀rẹ̀ a wá tẹ̀síwájú sí bọ́n ṣe ń mix ìyẹn bọ́n ṣe ń po orin pọ̀ tán ṣe ń jẹ́ kí ó di odindin kí ó ń jẹ́ kó orin dùn ìyẹn ni mò ń ṣe lọ́wọ́ báyìí bọ́ mo ṣe ń ṣe iṣẹ́ production náà music producer ni mò sound engineering. Thank you. irú orin tí mo máa ń ṣe síta mi ní orin kan tí mò ń ṣe pàtó gbogbo orin ni mò ń ṣe i am open to gbogbo orin tí èèyàn bá mú wá ìbàjẹ́ afrobeat ìbàjẹ́ reggae ìbàjẹ́ eh, dancehall christian music muslim music aboki music gbogbo ẹ̀ ni à ń ṣe. àwọn àdójúkọ tó wà lẹ́nu iṣẹ́ yìí ó pọ̀ díẹ̀ kò dẹ̀ tún pọ̀ nù. àwọn nǹkan tó ṣẹlẹ̀ ni pé kì í ṣe gbogbo èèyàn ni ó believe nínú iṣẹ́ ọwọ́ èèyàn kì ń ṣe gbogbo èèyàn ni ó máa ń fẹ́ báyàn ṣiṣẹ́ ó kàn dàbí àwọn èèyàn tó ń tajà lẹ́gbẹ̀ẹ́ ara wọn tó ń tà nǹkan kan náà téèyàn bá débẹ̀ èèyàn kan arẹ́rìn sí yàn tí ẹ̀rín yàn bá bá ẹ lọ pé pé múùdù ẹni yẹn kò jọmọ́ ti ẹ̀rín wàá bọ́ sẹ́dọ̀ ẹni tó le jù wàá rà nǹkan tó máa rà wá lọ kò sí ọ̀nà kan pàtó tí mo lè fi ní pé èèyàn gbọ́dọ̀ fi máa ṣe iṣẹ́ ṣùgbọ́n àwọn kan wà tó yẹ pé kò sí ìfẹ́ àwọn ìdojúkọ tí mo ti bá pàdé nínú iṣẹ́ yìí ni bóyá equipment téèyàn fẹ́ lò because kì í ṣe gbogbo èèyàn ni ó lè ra gbogbo àwọn nǹkan téèyàn fi ń ṣe iṣẹ́ yìí ìgbà míì náà kẹ àti rí space ní studio àti gba studio time láti ṣe iṣẹ́ yìí nínú studio ní studio ìgbà míì kò kí ń kò kí ń rọgbọ kò sí orí èèyàn tí èèyàn kì í pàdé tó bá ti ń di ọwọ́ bí iṣẹ́ bí àwọn tó kàn fẹ́ ṣiṣẹ́ tí wọn ò fẹ́ sanwó àwọn tí wọ́n fẹ́ lo èèyàn púpọ̀ nu wọn ló tiẹ̀ pọ̀ nínú orí iṣẹ́ tá à ń ṣe so most of those things tí mo sọ yìí ó máa ń jẹ́ kí èèyàn ní bí ìdojúkọ tó yẹ pé èèyàn máa fẹ́ regret pé mi tiẹ̀ fẹ́ ṣe kíní mọ́ because ó máa ń fa ìjákulẹ̀ àti ìfàsẹ́yìn oníkálukú ló fẹ́ máa ṣiṣẹ́ tó fẹ́ máa rí ìlọsíwájú nínú iṣẹ́ tí wọ́n ń ṣe tó téèyàn bá ń pàdé orú àwọn kíní lemọ́lemọ́ ó máa ń fa ìfàsẹ́yìn fún yín nínú orin tí mò ń ṣe mo ti bá àwọn upcoming púpọ̀ ṣiṣẹ́ bẹ́ẹ̀ náà dẹ̀ ni àwọn tí àwọn èyí tí àwọn èèyàn mọ̀ tí wọ́n jẹ́ ìlú mọ̀ká mo ti bẹ́ẹ̀ náà ni mo ti bá gbogbo wọn ṣiṣẹ́ náà tí mi ì bá ṣe iṣẹ́ orin tí mi ì bá produce tí mi bá mi iṣẹ́ tí mi máa ṣe náà ni eh, office job IT tí àwọn èèyàn mọ̀ sí tech òun ni mo máa ṣe kí ló fà á tí mo fi di ẹni tó ń produce orin nǹkan tí ó fà á ni pé mo ní àwọn ọ̀rẹ́ púpọ̀ tí wọ́n ń ṣe orin Eh, àti pé ní ìgbà kan rí èmi náà fẹ́ mo fẹ́ join àwọn tí ó ń kọrin oríṣiríṣi àwọn nǹkan la máa ń ṣe láti bá ìgbà pé láti lè rí iṣẹ́ gbà láti lè wà up to date nítorí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ kékeré ìsìn wọ́n máa ń ṣe research wọn àgbàlagbà náà dẹ̀ gbọ́dọ̀ jókòó tẹ̀tẹ̀rẹ̀ tí wọ́n gbọ́dọ̀ máa ṣe research ló débi pé orin tí wọ́n bá ṣe ní ènìyàn gbọ́dọ̀ gbọ́ kéèyàn mọ nǹkan tó ti change tó ti yàtọ̀ sí àwọn nǹkan tí wọ́n ń ṣe tẹ́lẹ̀ because tí èèyàn bá mọ nǹkan tí wọ́n ń ṣe tẹ́lẹ̀ ó kàn yìí dàbí ìgbà tí ẹ pé ẹni náà ibì kan náà ló sì jókòó sí ni èèyàn gbọ́dọ̀ máa ṣe research bíi kéèyàn ka ìwé kéèyàn make research lórí íńtánẹ́ẹ̀tì láti check videos because àwọn kan wà tó yẹ pé iṣẹ́ tó bá ń ṣe wọ́n máa ń tẹ̀ sí orí íńtánẹ́ẹ̀tì nígbà míì fún àwọn tó bá fẹ́ rí àtàwọn tó bá lè ní access láti wá àwọn instrument tí wọ́n ń lò àti software ìyàtọ̀ nínú orin àtijọ́ àti ti ìsìn ni pé ní àtijọ́ kò fi bẹ́ẹ̀ sí àwọn instrument tá à ń lò nísìn ní ìgbà yẹn ọpọlọ àti skill ni wọ́n ń lò ní ayé àtijọ́ bọ́ nísìn èèyàn lè lo nǹkan púpọ̀ láti fi ṣe nǹkan tó fẹ́ ṣe láti fi gbé orin tó fẹ́ gbé láti fi gbé jáde so kì í ṣe pé orin àtijọ́ náà ò dáa àwọn kan wà tó yẹ pé wọ́n ṣe dáadáa tó yẹ pé ó sì dájú orin ìsìn lọ bẹ́ẹ̀ náà dẹ̀ ni àwọn orin ìsìn kan náà wà tó yẹ pé wọn ò lè dúró lẹ́gbẹ̀ẹ́ orin àtijọ́ so ìdojúkọ tí àwọn obìnrin tí ó jẹ́ producer tí wọ́n ń bèsì nínú iṣẹ́ yìí ni bóyá tí wọ́n bá ní iṣẹ́ because àwa ọkùnrin sìn wọ́n lè pè wá fún iṣẹ́ overnight bí iṣẹ́ pé ká dúró síbì kan fún bíi ọjọ́ mẹ́rin láì má lọ sí tí kì í ṣe ibi téèyàn mọ̀ èmi ò mọ̀ bí àwọn ti obìnrin máa lè dúró ṣòro nǹkan bẹ́ẹ̀ because ọkùnrin ni àwọn èèyàn tí wọ́n ń ṣe iṣẹ́ orin jù tó wà risky risky bákan fún wọn but àwọn fún àwọn tó bá mọ nǹkan tí wọ́n ń ṣe mi rò pé wọ́n ní any eh, problem ní orú nǹkan bẹ́ẹ̀ bí mo ṣe máa ń gba ìmísí nínú iṣẹ́ yìí ni eh, ọ̀pọ̀lọpọ̀ àwọn tá a bá fẹ́ bá ṣiṣẹ́ ó ní bí wọ́n bá ṣe bá wa ṣe ló máa ń gbé nǹkan tí àwa lè ṣe wá fún hmm. wọn bí mo ṣe máa ń gba ẹ̀mí sí ní orí iṣẹ́ yìí ni àwọn tí mo bá fẹ́ bá ṣiṣẹ́ àwọn ni wọ́n máa ń gbé eh, inspiration wá ó depend lé nǹkan tán bá fẹ́ ṣe ló máa ń jẹ́ kí n ní idea àti àwọn nǹkan tí mo lè ṣe nínú iṣẹ́ náà. ìmọ̀ràn fún àwọn ọ̀dọ́ ni pé kí wọ́n má ṣe jẹ́ kí nǹkan kan kó dààmú wọn àbí kí wọ́n jẹ́ kí nǹkan kan máa jẹ́ bí problems wọn wọ́n gbọ́dọ̀ máa gbìyànjú láti máa ṣe gbogbo nǹkan tí wọ́n bá fẹ́ ṣe nǹkan tí ohun inú wọn bá sọ fún wọn nípa nǹkan ni kí wọ́n ṣe because mi rò pé handout kan wà fún music tàbí fún music producer àbí anything ẹlòmí lè máa ṣe tiẹ̀ ní ojú kan ẹlòmí lè máa ṣe tiẹ̀ ní ojú kejì ìdẹ́ ń ṣe the same software ní gbogbo wa ń lò ẹlòmí ń lo cubase ẹlòmí ń lo ableton ẹlòmí ń ṣe ó ń lo fruity loop orin kan náà náà ni gbogbo wa ṣì máa gbé jáde so kí èèyàn kan má lọ máa lo bóyá cubase kó máa rò pé ẹni tó lo multi loop ti dájú òun lọ. tòfà tó bá ti lè wà ókè pẹ̀lú nǹkan tó ń lò kò sí nǹkan kan tí èèyàn lè gbé yọ tí kò lè ṣe nínú gbogbo nǹkan téèyàn ń ṣe. àwọn ìlú mọ̀ọ́ká olórin tó wù mí láti bá ṣiṣẹ́ àwọn èèyàn bíi Wizkid Rema Davido Burna Boy eh, Adekunle Gold gbogbo wọn bẹ́yẹn bẹ́yẹn lọ lọ́pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ìyànjú tí mo máa fúnra mi tí mo bá jẹ́ eighteen years old òun ni pé tí mo bá mọ̀ pé bí ó ṣe máa rí ní àsìkò yìí màá ti bẹ̀rẹ̀ tipẹ́tipẹ́ mi ṣì ní máa ṣe bóyá bíi indoor music producer àbí music producer yàrá màá ti jáde fún exposure so láti ìgbà yẹn dì sìn gbogbo nǹkan ó jẹ́ kó ti yàtọ̀ síra wọn ní ọdún márùn-ún sí ìsìn bí tí mo ti máa dé mo expect pé kí n ti máa ṣe jù báyìí lọ kí n ti ní pace tó tóbi jù báyìí lọ àti kí n ti máa ṣe iṣẹ́ internationally kí n máa ká ti máa pẹ̀lú àwọn tí wọ́n ń gba Grammy tó ń produce àwọn tó ń gba MTV base BET uh, eh, Soul Train Award bẹ́yẹn bẹ́yẹn. orúkọ mi ni Bákàrè Ọláṣùbọ̀mí Kazeem iṣẹ́ orin music production àti sound engineer ni mo yàn ní ààyò ẹ máa wo Orísun TV.